fún ló lè kọ́ àwọn wa. mo fòrè fún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mo fìlè oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mo fìlè hó gúpa schools ní ẹja máa lo ẹ má bojú báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre dss class tẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competent is Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjóbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Àlàáfíà bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muflihun. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muslim group of schools tó wà ní àdúgbò muslim fẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn àti ní àdúgbò muslim masala road ajibola street ní ìbàdàn wambi lọ́yọ̀ọ́ state tí wọ́n ṣe onígbọ̀wẹ́ ẹ̀ abẹ́lọ́n àwọn tó kúnṣe ọlọ́run lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn mùsùlùmí àwọn old student àti gbogbo àwọn tó tún kún wa lọ́wọ́ ọlọ́run máa kún ẹ̀yin náà lọ́wọ́ o yóò jẹ́ àjọṣe kòǹgẹ́ òru làìlátùlù kọ́dìr ọlọ́run jẹ́ àwa nínú ẹni tí wọ́n bọ̀ kún rẹ̀ kúrò nínú iná tá a jẹ́ ọmọ àlìjẹ́n náà Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna tọ́ba rí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èèní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulkudus ọlálẹ́kan tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو ما هم أينما كانوا ثم ينبههم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ọlọ́run má dá àwọn ọmọ ẹ̀ gbàgbé mọ̀láìláì o kò jẹ́ kán wúlò ẹ̀yin orísun ọlọ́run ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa míì abdulrahman ibrahim bismillah. عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم Translation, Abu Iwaiba, Abdurrahman Musaqwa, radiallahu anhu, narrated that he had a last messenger, peace be upon him, said, Whatever I have forbidden for you, move away from it, and whatever I have ordered you to do, do as much of it as you can. Verily, the people before you were ruined because of their too much question and their disagreement with their prophet, transmitted by Bukhari and Muslim. Ọlọ́run má já àwọn ọmọ ẹ̀yọ́ gbàgbé màláíláí. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run eléyìí ni apá kẹta episode three àbí part three lórí alimuslimun wa duyun àwa mùsùlùmí àti ọ̀rọ̀ gbèsè ee eh, nǹkan ńlá mọ̀ ní ọlọ́run mọ̀sánú wa níbi tá a ṣàlàyé dé ni wípé tọ́ba wa di kànáńgídá ká yáwó a fẹ́ yáwó fún nǹkan tó jẹ́ pàtàkì a fẹ́ yáwó láti fi ṣòwò a fẹ́ yáwó fún ìtẹ̀síwájú kí èé fún yapa àṣẹ ọlọ́run tí èé ṣe fún nǹkan tí ó pàtàkì aláwọn mọ́jẹ̀mú tí lànà ẹ̀sìn gbé kalẹ̀ òun ni ẹ jẹ́ àtẹ̀lé ibi tá a wá sọ dé ni wípé gbèsè tá a fẹ́ yára wa yẹn ẹ jẹ́ àkọọ́lẹ̀ individuals ló fẹ́ yọ ọ lówó ẹ̀kọ́ọ́lẹ̀ ó fẹ́ yá lọ́wọ́ iléeṣẹ́ lọ́wọ́ cooperative lọ́wọ́ foundation kan ni ẹ̀kọ́ọ́lẹ̀ èyí ò ní lànà tọ́lọ́hún lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wá kọ́ tán bó o lẹ́ẹ̀sì san fúnra yín yóò wà nínú tẹ́ kọ́ lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ léyìí bá ṣẹlẹ̀ kọ́mọ̀ wàá di wípé à ìjọ wo lọ yá mi lówó èmi ọ̀jọ́ lówó ọlọ́run ní ẹ̀tún wẹ́lẹ́rì méjì torí àsìkò wa tá à ń sọ ọ́ lò ní àyà two eighty two nínú sóràtúlì bá kọ́ra ìtọ̀yẹ̀dú nù tá a bá láyà òun nìkan ni ká tú òun nìkan lè pa ẹ́písòdù mẹ́wàá ni ló jẹ́ ara máa mú àwọn points, àwọn anokot alimoyimọ àwọn important points. tó yẹ ká ṣàkíyèsí nínú àyà yẹn á wà wá ọkùnrin méjì tí wọ́n jẹ́ ẹlẹ́rìí pé èmi ni mo jẹ́ witnesses àbí nta àlefiwé sureties àbí guarantors pé lágbájá àti làkàṣègbè lóòótọ́ ni wọ́n yára wọn níye báyìí ó sì lóhun ọ̀sánwó nígbà báyìí owó tí ọ̀dẹ̀ lè lè nú ni ṣẹ̀rí àfẹ́ wá ẹlẹ́rìí méjì nínú àwọn tí wọ́n ó bá wa ṣe eléyìí lẹ́yìn ìgbà tí eléyìí bá ti wá ṣẹlẹ̀ tán tá a ti kọ́lẹ̀ tá a ti rí ẹlẹ́rìí méjì a máa ṣe ètò òkun lọ́wọ́ fẹ́ni tó yáwó kó lè kàkún a máa jẹ́ ọmọ páwọn tán jẹ́lẹ́rìí àwọn tó so ń dùn fóun òun ọ̀fẹ́ ba ojú wọn jẹ́ àwọn tí ó èèyàn tiẹ̀ náà láwọn tó lè jogún ẹ̀ tó ti jẹ́ kán pé lágbájá báyìí mo jẹ́ níye báyìí ká ló bá wá ṣẹlẹ̀ pé irú ẹni yẹn kú táwọn àmọ́ọ̀mù fẹ́ kírun sí la ta ni ọmọ ìyá wa tó kù ìjẹ lówó ìyàwó rẹ̀ ó ti bóde èèyàn mọ́kànlá wọn jẹ lówó ó kọ wọn rèé fóònù nọ́mbà wọn rèé iye tí wọ́n san kù rèé eléyìí ìyẹn ẹjọ́ jẹ́ ìlànà wa tá a bá dẹ̀ ti ń san àwọn owó yìí a ẹ́díìtì ẹ̀ a ọ̀bdẹ́ẹ̀tì ẹ̀ pé a ti san eléyìí a ti sanye báyìí níbi eléyìí nínú ìwé táwa náà kọ sí lọ́dọ̀ wa táàjẹ̀ kó hàn fáwọn tó lè jogún wa abẹ́ni tó bá jẹ́ next of kin abẹ́ni tá a fọkàn balẹ̀ sí tó súnmọ́ wa pẹ́ kí àbí àwọn ìlànà míì tó fi jẹ́ pé tá a bá kú eléyìí ọ̀ọ́dẹ̀ kan lè bá wa sán ọ̀rọ̀ wa ò fi ní dojúrú tó bá dijọ́ ògbéǹde àlẹ̀kìyàmọ̀ abẹ́ lọ́n kọjọ́ gbogbo bìtìtì kálukú wa jẹ kọ́lọ́n ọba àlejò ọlá kó bá ní san o àáfàá ní ẹja wa máa mú àwọn àdájọ́ wá báyìí tó bá wá ń ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan yára wọn lówó ẹlẹ́rìí kan ni wọ́n wá lò kí ni ká ṣe sí i àáfàá nírú eléyìí àrídájọ́ rẹ̀ náà látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí àáfàá wa Abdullahi ibn Abbas irú ibi tá a bá ti yára wa lówó tọ́jẹ́ ẹlẹ́rìí kan náà la rí bóyá àwa lórí ni àbáwùjọ tá a ti fẹ́ kọ́ọ́lẹ̀ àríkọjé èèyàn kan àwa kọ́ọ́lẹ̀ ẹni tá a wá jẹ tá a yá lówó bá ń rẹ̀ pé èmi ń yá mi lówó ìdájọ́ pé ẹlẹ́rìí kan wọlé a wà fi ìbúra ẹni yá àyàn lówó yóò wà á búra òun fọlọ́run búra o òun ṣe kí ni o òun yá lówó kílẹ̀ rí wa lórí eléyìí òun ladis ti bẹnu sọ̀yù muslim sunana àbí dáúdà ibnu maja àtàwọn tíra hadisi ni kí ni tó wà ń wọn wọ́n ní pànàbí sallallahu alaihi wasallam nínú ìdájọ́ tó dá kọ́dọ̀ bìyẹ̀mí ní wàṣàhídìn ànábì padà dá wípé tó tó bá jẹ́ pẹ́lẹ́rì kan ló wáyé á lẹ́lẹ́rì kan yẹn àti ìbúra yóò jẹ́ àmọ́ wípé lóòótọ́ lọ jẹ́ lówó tó o bá wá lọ jẹ́ lówó ìwọ náà wà á búra pé tó bá já sí pé irọ́ ni ẹni yẹn ń pa kí ìbínú ọlọ́run kọ́ máa bọ̀ téèyàn bá ti ṣẹlẹ̀ tó ọmọ kan fa ìbínú ọlọ́run lórí ara rẹ nu kí la fẹ́ lò ń bi eléyìí ọlọ́run mọ̀jẹ̀ àwọ̀ àbínú ọlọ́run lórí ara wa àsọ̀rọ̀ à ń yára wa lówó kèé ṣe ọ̀rọ̀ kan tá a fọwọ́ yẹpẹrẹ mú àáfàá ní ká tún wo ó máa ń ṣẹlẹ̀ ńjọ́ mi ìpé èèyàn méjì ọ̀fẹ́ yára wọn lówó àbí yára wọn ní nǹkan tí wọ́n ó sì nígbàgbọ́ tó jèdò síra wọn pé à lágbájá kò lè ṣàbòsí ọmọlúàbí ni ọlọ́run náà mú eléyìí wá nínú àyà tó tẹ̀lé two eighty two yẹn nínú sọ́rọ́tù lìbákọ́ra fàyínà mìíràn bá dùn kó ń bá ọ́dọ́ fálíyù adìlẹ́bì ìtumìnà àmọ̀nàta wálíyà pákìlá àrọ̀bà àsokún lọ́nù ṣẹ̀ríà ẹni tó fẹ́ yáàyàn lówó àbọ̀fẹ́ yáàyàn dúkìá àtẹni tá a fẹ́ yá wọ́n trọ́ọ̀sì ara wọn wọ́n gbara wọn gbọ́ wọ́n fọkàn tára wọn ọlọ́run níwọ̀ tá a yá ń dúkìá tá a ṣẹ̀ṣẹ̀ wẹ̀lẹ́rìí ìwọ náà bẹ̀rù ọlọ́run má ṣe jàǹbá má sọ pé wọn ò yọ ọ lówó ṣùgbọ́n sítándàdì lè tọ́lọ̀ mú wà ẹwẹ́lẹ́rìí méjì ẹnìkan wá fẹ́ yọ ọ lówó ọ wá ní ustaz ẹ má bínú ẹjọ́ ẹ bá ń wẹ́lẹ́rìí méjì ùsáàsù mọ́jọ rẹ̀ lójú ṣèbófin ọlọ́run ni gbàfófin ọlọ́run ẹnìkan fẹ́ yọ olówó ọmọ fẹ́ fẹ́ yọ ọ̀gá lónìí ọ̀gá aràn fún mi la ẹ̀ẹ́bà ni wẹ́lẹ́rì méjì ọ̀gá mo sọ pé ah èmi lọ yẹpẹrẹ tó tó bá ń èmi tí mo kọ́ sẹ́tò òfin dolówó ìtọ́mọ sẹ́ẹ̀rẹ́ ń pè ọ́ sí ni pé sáńdáàdì tọ́lọ́run sọ ẹjẹ́ àlò tẹ́ ẹ bá wá rò pé ọ̀gá mo tọ́ sí yín pé èèyàn dáadáa ni yín ẹ mọ̀ jẹ́ àwẹ́lẹ́rì ṣùgbọ́n ẹjẹ́ àkọọ́lẹ̀ ẹ̀yẹn ní kọ́pì kéde náà ní kọ́pì ẹ̀jẹ̀ àfàìn má rí sí wípé ọ̀yẹ̀pẹ̀rẹ̀ rẹ ìlànà ọlọ́run tí ò ní jẹ́ kí gbèsè kó di wàhálà nìyẹn àfààní tó bá wá ṣẹlẹ̀ pé ẹnìkan o aya lówó ọ̀wá tètè rí owó yìí san látara ànira àbáwọn nǹkan míì tó jẹ́ kó tún ṣẹlẹ̀ sí i àfààní ẹja sí méjì alákọ̀ọ́kọ́ gbogbo òwò tán yá lówó ó yẹ kó o dówó padà tó wá olówó tó fi ń owó olówó ọ̀fẹ́ dá padà òun fojú ẹni tó ṣe ọ́ lóore òfin gúngi alábòsí mọ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ló pe ọ́ àfẹ́mọ́tìlú lùgàn ní yìbùlùmùn ó ti lágbára kọ́ ọ̀sánwó lọ wá ń dìlé rẹ̀ ló ń dìfà rẹ̀ ti lágbára kínní yìí èèyàn búùsì ni ọ ò mọ̀ọ́rẹ́ ó tún búlọ́ọ̀kù oore fáwọn míì tó bá dijọ́ míì tán fẹ́ yá wọn míì lówó wọn ò ní báwọn àfáà ṣe máa ń ṣe nu báwọn mùsùlùmí ṣe máa ń ṣe nu báwọn oníṣẹ́ ọwọ́ ṣe máa ń ṣe nu báwọn èèyàn ṣe máa ń ṣe nu ìwọ́ wùwà bú ó búlọ́ọ̀kù oore fáwọn míì eléyìí èsèwọ̀ ẹni ọlọ́run tó bá já sí pẹ́ni tó ti lágbára àti sanwó yìí ni ló tó wá mówó olówó tó kó lọ bòmíì ó tó fowó olówó bù dáàkì ó fi gbèsè ọrùn ọ̀ ń sọ̀sọ̀ irú ìwé eléyìí kìí ṣèwé ẹni ọlọ́run ìwà tọ́lọ́run fi máa yọ àlùbáríkà kúrò nínú òsẹ̀mí kúrò nínú òkòwò kúrò nínú arísìkí ni ẹ̀jẹ̀ aṣọ́ra fún tó lè fa ìbínú ọlọ́run tó bá wá ṣẹlẹ̀ bá ayé nìkan lówó ó fẹ́ sanwó yìí ṣùgbọ́n bó ṣe ń lù òun ni ọ̀yọ́ bó ṣe ń ta kò tiẹ̀ lọ rárá kò dùn rárá gbogbo bó ṣe ń fà òun ni ń jábọ́ ọmọ lọ́wọ́ àṣewọ ọmọ ẹ̀yà tíwọ náà ya lówó ara ń tí sẹ̀rí àfẹ́ òun ni wípé tó o bá lè lọ lára tó o lè ṣe sùúrù fún tọ́lọ́run ọba àlejò ọlá tó fi ní kórí owó yẹn san ìbámọ̀ dà kí nìtumọ̀ eléyìí bọ́yọ̀ tó bá a fosùn mẹ́ta kún ìgbà tó lóun ọ̀sán bọ́yọ̀ ọba a fosùn mẹ́fà kún eléyìí ara ń téèyàn náà fi máa ń rí àforíjì ọlọ́run ọba àlekè ọlá ni o nínú hadithi àfa wa uzaifa ọlọ́run kó bá ní yọ́nú sí wọn ó nípa nàbí ìwà sallallahu alaihi wasallam ó ń sọ nípa pé tàlákọ́tìlì màláìkátù rúhà rọ́jùlẹ̀ mímọ́ńkánà kọ́bìlàkùn nínú àwọn tó ti lọ ṣáájú wa ọkùnrin kan nù wọ́n kú làwọn màlẹ́kà kálukú lọ fẹ́ gba ẹ̀mí ẹ̀gbẹ́ ẹ̀mí dáadáa lẹ̀mí ọ̀yà máa bọ̀ gbogbo wọn ń du ẹ̀mí arákùnrin yìí wọ́n bá ń béèrè pé kí lọ́wádé irú ọkùnrin wa lélẹ̀ tí wọ́n mọ̀lẹ́ káfẹ́ gba ẹ̀mí rẹ̀ yìí ọ wá ń béèrè pé àmìlítàmínà lè kẹ́rì ṣe à ìjọ tí ẹ̀ ní fẹ́ rí kátó jẹ́ pé ń lo ṣe tó fi á dẹni ayọ̀ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn mọ̀lẹ́ta ó ní láàrin mi ò rò pé fẹ́ rí kan bẹ́ẹ̀ fún mi wọ́n wá sọ fún pé tàzákà ronú sí iná bọ́yọ̀ oníṣẹ́ eré kan tó ń ṣe ọwọ́ arántí oníṣẹ́ eré náà ni pé kóńtù dáyínù náà sà èmi máa ń jáwọn èèyàn lówó tí wọ́n jẹ mí ní gbèsè tí n bá ti wá rí wípé n ò tètè láǹfààní àti san tí mo rí para ni wọ́n wá àtàjà waz anil mohsin ẹni tí mo rí para ni tí ò tètè san yẹn mo máa ń sàmójúkú òfun mo máa ń fara àdẹ mo máa ń ṣe ìdẹ̀kùn fún un ó ní kọ́ńlá lọ́wọ́ jálàjálà rù látara ntẹ́ni yìí ń ṣe ọlọ́run wá ń sọ fún pé ana àhákùbìrá ní ń ta èmi ni mo lẹ́tọ̀ọ́ sí kí n máa ṣàmójúkú ò fáwọn èèyàn báwọn kí n máa fìdẹ̀kùn kan àwọn èèyàn irú ìṣesí èmi ọlọ́run níwọ ọlọ́run níwọ ẹrú mi ìwà ń ṣe tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin màlẹ́kà tàjáwàzú and abudi ẹrú mi iná ẹ bá ń ṣàmójúkú òfun ẹ bá ń yọnu sí kọ́dẹ̀ntẹ́ ìyọnu sí kọ́dẹ̀ntẹ́ gbà wọnú àlìjánnà ìmáàmù wa Bukhari gbà wá ìmáàmù Muslim gbà wá àṣẹ ẹ̀ ń tàbí fara ni ká ṣe sùúrù fún lórí gbèsè ara ń tó lè jẹ́ kọ́ lọ́hún foríjà wa náà òun ni ọlọ́run mọ̀ sí wa ló ní gbèsè o gbogbo àwọn gbèsè tí kálukú jẹ ọlọ́run bá wa san ẹ jẹ́ á pàdé ní episode four níbi tá a ti máa yanjú ìdájọ́ tó parí ẹ máa pọ̀ wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé ọmọ united islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.